ọjọ́ fún ọlọ́run ọba bí ọlá rẹ̀ àtọrẹ rẹ̀ pọ̀ lórí wa tó ṣe àlúmà nẹ́bí sallallahu alaihi wa sallam ní àwòkọ́ sí rere pẹ̀lú mọ́jẹ̀mú mọ́jẹ̀mú náà ni pé táa bá jẹ́ àlúmà nẹ́bí lóòótọ́ táa mọ̀rọ̀ fil ma'rufi wa tanhawna wa tanha 'anil munkar àlúmọ̀ yìí tó bá jẹ́ àlúmọ̀ ànábí lóòótọ́ níran kan ìkẹ́ àti ọlà pẹ̀lú ànábí sallallahu alaihi wasallam iṣẹ́ wọn ni gíní ta'muru bil ma'ruf wa tanha 'anil munkar wọ́n máa ń pa àwọn èèyàn láti tọlọ́run wọ́n sì máa ń pọ̀ fún wọn ọ̀kan tó ní ọlọ́run bá wá tí mo fi ọpẹ́ fún ọba tí ò lórogún ni ọba tí ó jẹ́ àṣọ ni òun jẹ́ ìfẹ́ nígbà Muhammad sallallahu ta'ala alaihi wa sallam ẹ̀rọ ọlọ́run bá wa náà ní òṣìṣẹ́ rẹ̀ ní gbogbo ọ̀nà ló bá gbà wá níyànjú tó ti ta wá níbi kan láti lè máa pàṣẹ dáadáa ní ìbámu sí ìlànà ọlọ́run pẹ̀lú ká máa pọ̀ fáwọn èèyàn nílẹ̀ ìdájọ́ nítorí wípé orí pọ̀ ńlẹ̀ àti pé ọlọ́run ọlọ́run abẹ́ọ́ pẹ̀lú tó bí ra jẹ́ kan tó rẹ̀ wá ti àlékún kí á ti gẹ̀bá ní ọmọ hàmì ọlọ́lọ́run sáárà ọ̀sálà bá ọ̀sán máa ra alẹ́ rẹ̀ àtàwọn sáàbò rẹ̀ ọlọ́run bá kó jẹ́ sí àwa náà jẹ́ nìkan tó ní fi nínú kẹ́nà ní ayé àti àlùkè àmì ìsábà bí pé àtìsójú kòkòrò àti ìjàlá nẹ́bí ọlọ́run kó tẹ̀lé ìrọ̀rùn fún wa sọlọ́lọ́run sáárà àlànà bí iná mọ̀sánmọ̀ eléyìí ni àgbéyẹ̀wò torí pé ọ̀kan gbòógì nínú kókó tọ́lọ̀ ń nínú ayé o náà ni ojúwe fún wa nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí afẹ́ká bẹ̀rẹ̀ ọlọ́run ká sì mọ̀ dájú pé ká máa pani láti ẹ̀ dáadáa ká sì fún ní lọ́wà kéèyàn gbé nǹkan ijú sílẹ̀ nínú ga òun ló ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ó jẹ́ kámà nínú ọ̀pọ̀lọpọ̀ ayé al-Qur'an al-Karim ọ̀kan nínú rẹ̀ ní wípé wal-munafiquna wal-munafiqatu ba'duhum min ba'd mọ̀náfíkì ọkùnrin àti abo wọ́n gbé wọ́n sì gbájàgbà wọ́n sì gbé ìlà bọ́rùn lórí ara wọn láti rí wípé ayé dàrú gbogbo èèyàn kún kẹ́kẹ́ níbi ìbàjẹ́ wọ́yẹ̀ ní àwọn àìlè mú ìkà wọ́n sì máa sí gbogbo ẹni tó fẹ́ ṣe dáadáa tó fẹ́ ṣe lọ́hùn wọ́n máa sí wọn lọ́wọ́ àti ọlọ́ọ̀sìn nínú sáàtù táwà tó rà kẹsàn-án àyà tó ti tẹ́mu. a gbọ́ ìròyìn tó sọ àwọn èèyàn kan nínú náà fìkì òun ni àlàámùrù bèèrè mọ́ǹkà kódà wọn ní dájú lórí pé àwọn èèyàn ti bàjẹ́ wọn mọ̀ kọ́ èèyàn bàjẹ́ ó sì mọ̀ tẹ̀bá kiri àwọn olùkọ́ ìbàjẹ́ pọ̀ láwùjọ táwọn èèyàn dìde látara wọn lẹ́yìn náà wọ́yẹ̀ ní àwọn ní àyè màrú ìdí ẹ̀bá kò ní tẹ́wọn lọ́rùn nípa àwọn èèyàn kan nǹkan wọ́n tún dìde gẹ́gẹ́ bí olùkọ́ olùgbánidànù kò ní àtọ̀rọ́sì mùsùlùmí ojú ọ̀nà tó tọ́ wọ́n rí báwọn bá tàwọn tó wà mẹ́jẹ̀ ẹ má pé aláwọ̀ ẹlẹ́ran ara bí èmi àtẹ̀yìn náà làwọn tọ́lọ̀ ń bí kó tó lánàá a lè máa rò pé kò lè jẹ́ lágbájá kì í ṣe àwọn ẹ̀dá míì tó yàtọ̀ sọ́nà wọn ò ní gbáwọ̀ mí wọ̀ àwọ̀ iná ni ó mọ̀ bẹ lára wọn ṣùgbọ́n nǹkan kan tó lágbára ti bàjẹ́ lára wọn òun náà lọ́kàn irú àwọn ìròyìn yìí ẹ má jẹ́ ká mọ́ fúyè wípé kò lè sí lára Abdullah àbí ara Ibrahim àbí ara Abdulrazak ó lè máa sí láàká ìwà pé kò lè jẹ́ àbúrò kò lè jẹ́ àbúrò a lè mọ fáwọn orúkọ kan tó jìnà sí Islam ibi tí aburú ti wọlé báyọ̀ ní mọ̀ torí pé ìròyìn ọlọ́run mú kò síbi bá tó wọ́n ti ní máa tó wọ́n ti pé èèyàn ní máa ṣùgbọ́n ìròyìn ọlọ́run mú ibi tá a bá ẹni tó bẹ̀rẹ̀ ìdínà tó ń fi pa ọ̀tùmọ́nù ọmọ àfáà rọ̀bí aláwọ̀ dáadáa hàn fàdíbà kẹta nínú islam lẹ́yìn àjẹ́sì sọlọ́lọ́wọ̀ dáadáa mọ́lá abdullahi ló kọ̀ yàwó jíbi júù ni àmúgbàgbà sára tó tó bá sì wà ní júù fún ọ̀sà fún dáfàlà fi islam lẹ́yìn àjẹ́sì sọ́fì ọwọ́ ní islam tó ń tẹ́lá àbí tó fẹ́ ṣe tẹ bá ká ìfẹ́nà nípa Abdullahi eh, ọmọ afan kò yọ kò yọ Abdullahi ọmọ sábà ìkàlẹ̀ ó ṣe rúkè rúdò títí tó fi wọnú Màdínà ìjọba ìfẹ̀jọba ìsìlámù títí nípa mú pé kọ́dárò ọlọ́run àti sábà bí ẹ̀ tí sùn ọmọ àpapọ̀ ti jáde láyé lọ́dọ̀ ọlọ́run dáadáa ni. torí náà ẹ má jẹ́ ká ṣe èméjì ibi tá ti dúró yìí kan bá pọ̀ tá a bá tún ẹjọ́ àti túbẹ̀ sí nínú ìtọ́nà ń pamọ́ mi ní òdòdó àtẹ pé ká pèsè síbi tó da tọ́lọ̀ ń fẹ́ lè lè ẹ wá wò nínú àyà ìkànnà nínú tóra ìkànnà wà lè mú mi nù wà lè mú mi tó bá wọn làwọn náà máa jẹ́ kí wọn àbí kí ló fà kí ní ya'muruna na ma'ruf tẹ́ẹ̀dì lè ó ma sin ọlọ́wọ́ bá tó wọ́n tún máa pẹ̀pẹ̀ pé ẹmúra sí ẹmúra sí bí jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ ọ́rìnì tó tún jẹ́ jẹ́lẹ́sì pé ọlọ́wọ́ bá wí ànábì ọlọ́lọ́wọ́ sáárà ọ̀sọ́jà ẹ̀rù wípé bóyá ànábì ìgbà kan sọ̀rọ̀ yìí bá àwọn ọ̀pọ̀ òsìnmi kódà ní àìrùpá ìtàkàn ṣe lórílẹ̀-èdè tàwáì láàtàjọmọ̀ pé o wọn òsìnmi lọ́sàn lómi ṣé sísọ ní àbí kíkọ fẹ́ntí ó gbọ́ àtẹ́ntí ó kà orílẹ̀-èdè kan tó ń pè ní Denmark ọmọ akẹ́kọ̀ọ́ ni mo jẹ́ báyìí ní ilé ẹ̀kọ́ torúkọ ma kẹ́kọ̀ọ́ náà nìyí dàtò iná ẹnìkan wá sọ ọ̀rọ̀ burúkú sáàdìnàdì pẹ̀lọ́lọ́ òtàrà àlùfàlà kódà ó yàwòrán rẹ̀ ọ̀rọ̀ tó sọ sẹ́wọ̀n pé ní ẹ bá sọ̀rọ̀ burúkú sáàdìnàdì pẹ̀lọ́lọ́ àlùfàlà lójú ayé àtìlẹ́yìn náà tó bá kan náà nínú ibi yóò bọ̀ ń tọ̀ nínú àdánwò ọlọ́run tó ń bákan náà

tẹ́mà tó tẹ́lẹ̀ nǹkan méjì mú ìjọba orílẹ̀-èdè sọ́dá àríyá ọlọ́mà ikú wọn tí ó ọlọ́mà bàbẹ̀jẹ́ ẹmẹ́jà sí àti mẹ́bẹ̀lọ́n ọlọ́mà bàbẹ̀jẹ́ torí pé torí bá ti fọ́ lọ lọ́jọ́ náà lọ́hùn wọ́n pé wọn pé fún bẹ̀ máa bọ̀ wá àjọṣepọ̀ mọ́ pẹ̀lú wọn àbáfẹ́fẹ́ wọn wálé wọ́n sì lé tí wọn náà lọ kíákíá lójú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì nígbà tí ọ̀sẹ̀ kejì ó parí tí ẹni yẹn ń hùwà yẹn tó sọ̀rọ̀ yẹn lọ́mọ ìyá kan bá fọ́ mi tí àkàn ó ní àfánínú bílà táwọn àbá mi jẹ́ ọdún mo ní lẹ́nu ọ̀sẹ̀ méjì náà dúkọ́ láì ṣe ojú ewé mẹ́wàá kí n tó gójì wọ́n ti tẹ̀ ẹ́ ẹ́ ẹ́ bí wọ́n ti ṣe tẹ́ra wọn tẹ́lẹ̀ mi lẹ́nu ọ̀gbà tí tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀ àwọn olùmọ̀ ti kọjá ibi tí mo lọ gan nìyẹn kíkọ àbí sísọ labẹ́ sọ ni tí òde káwọn olùmọ̀ ó sùn àwọn olùmọ̀ olódó torí pé kọ́mọ adámọ̀ lè là ó ń bẹ́ẹ̀ ní ó gbọ́rọ̀ tí ó là ọlọ́pọ̀ ti bẹ́ẹ̀ lẹ́nu àtẹnukọ̀kan yìí ó ń ó gbé orí kà ní àkọsílẹ̀ lórí torí kẹ́ni ó parun lè mọ̀ bọ́ọ̀lù ó máa mọ̀ nìbàdí láti parun kìí ṣe pé torí pé kò lójú ọ̀nà ọ̀la. lẹ́yìn ọ̀rẹ́ yìí tó bá jẹ́ pàjọṣepọ̀ wọ́n ti tún bẹ lónìí lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n ń ké sí àwọn àwọn orílẹ̀-èdè bẹ̀ kìí ṣe orílẹ̀-èdè ló wà ní o kìí ṣe ìjọba àtijọba o ṣùgbọ́n ó yẹ kíjọba abẹ tètè gbégbé bẹ́ẹ̀ lórí torí sínú ìwé ó ti gbé sínú ìwé ìròyìn èyí ló fà wípé à tó bá ti wá di pé ìsáwà ti torí ẹ̀wá sáyé ẹni táwà ń tẹ̀lé ọwá nínú àbùkù lọ́dọ̀ tẹ̀yìn ẹ̀yìn ìwó wá mẹ́kù mẹ́rin mọ́ ẹ̀ jábọ̀ tẹ̀kan lórí ilẹ̀ torí ẹ̀ lọ́dún jẹ́ pé nínú ìròyìn ló ga jù tó jẹ́ jù náà sì kí òun ni kéèyàn ó pa nínú pani láfẹ̀ dáadáa lẹ̀ kápátì kábìnrin àwọn akọni níṣẹ́ láàbí níbàmù sáwọn ayé àti mọ̀ká yìí múmi ní òdodo àti múmi ní múmi ní lọ́kùnrin àti lóbìnrin ara ni wọ́n jẹ́ àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ dáadáa àpèjú ní àwọn wọ́n sì wọn a máa gbé sọlá dúró wàyò tó nà zaka wọn a máa yọ zaka wàyò sì yìí ń lọ àwọn rọ̀tùlà wọn máa tẹ̀lé ọlọ́ àtẹ̀rọ̀tù ọ̀làyíkà sáyà rọ̀hámù gbọmọlọ àwọn tá a wí pẹ̀lú àwọn òròyìn tọ́lọ̀ mú wáyé àwọn tọ́lọ̀ ó kẹ́ nìyẹn wọn fún ni pé ẹjọ́ ò bá rí bí wọn kò ní rí kí ọlọ́run nínú ọ̀pàá tó ń jẹ́ pé iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀fẹ́ náà àti wípé ó ga jù nínú ìròyìn múbi ní òdòdó tẹ ẹrẹ́ nìkan tí ó máa ń pani láti dáadáa tí ó sì máa kọ̀ fún ní ibi tí ó wà gbẹ́wù bàjẹ́ wọ̀ tẹ ẹ bá rí ẹ̀ tẹ bá fún mi látòjú ẹ nìkan èmi ó sọ fún mi pé ọlọ́run ní ẹ̀yẹ ni tó mọ̀ láàrin ọlọ́run pẹ̀lẹ́ láàrin pẹ̀lú ọlọ́run ẹlẹ́dà rẹ̀ ṣùgbọ́n èèyàn ó pàṣẹ ìbàjẹ́ èèyàn ó jẹ́ ọ̀mù nínú ọtí tó àwọn pàṣẹ báwọn ọ̀mù ti pé ẹ̀kọ́ sílẹ̀ ẹlẹ́dàbí pé ìkú ẹ̀sẹ̀ ọlọ́run ní ẹ̀yẹ kọ́hún eléyàn ò lè jẹ́ nà fi hàn àbí òtúta ìyó onífìnà tí ó àwọn ọmọ yẹn tó ẹ̀fù náà ẹ̀jìnà sí kò sẹ́nìkan tó ní ẹni pé ẹni yóò tí ó bá ti tẹ́ ìtàkùn yóò jẹ́ nìkan tó òun náà ń tẹ́ nítorí kó náà máa mọ́ sí ilé ìjẹ́ ọ̀kan ní ìròyìn kan tó ó bí tó jẹ́ ìròyìn mú mi ní òdodo onífọmọ yẹrẹ ẹ̀wò tó bá rí wípé òun bẹ nínú ẹni tó ń pàtẹ ìbàjẹ́ yóò mọ̀ wò pé kódà ẹni tó ti pàbàjẹ́ sí níbi tí wọ́n bá sí mọ̀ kó ti pa ìbàjẹ́ sí yóò nílò aláṣọ fún ẹ̀kọ́ ìpàbàjẹ́ sí bẹ́ẹ̀ tọ́lọ́ wọn sọ pé ẹ̀yin gan ni lídà ẹ̀yin gan làwọn ń tẹ̀lé ẹlòmíì ó sọ fún yóò làmọ́lẹ̀ pé sẹ́yìn bá ti kú òfin ẹ̀kí làwọn ń gbé bẹ́ẹ̀ gbogbo ẹni ó tó bá fẹ́ lékún ní iman iṣẹ́ kan gbòógì ní sẹ́yìn wọn ni wọ̀lámù náà rúkọ̀ náà ló kà sí ní àwọn àbáàbì náà sí ẹ̀rọ abẹ́rẹ́ náà sí kọ́ gbogbo àràkẹ́wà náà sí tó wájú ọlọ́ọ̀la táyé àtàkì àmì ká máa fáwọn èèyàn níṣẹ́ olóore láti kọ̀ọ̀kan níbi ìbàjẹ́ ọ̀kan ní ọ̀nà tí ẹ gbà rí àrùn sí ọlọ́run áyà tó jẹ́rìí ẹ̀ ní suratul hajj áyà gòdì wàlà yà ń sọ̀rọ̀ ọ̀nà lọ́wọ́ máa ń yàn sọ̀rọ̀ ẹni yóò tó bá ń lọ́nà ọlọ́run lọ́wọ́ inna Allah laqawiyyun aziz ọba alágbára ọba tó gbọngbọ́n ni الذين إذن كناهم في العرض أقاموا الصلاة وآتوا الزكاة àwọn tó yẹ pé tá a bá fún wọn ní ààyè lórí ilẹ̀ àbírọ̀rùn àbẹ̀dẹ̀kù fún wọn pàápàá jùlọ ti rí wọ́n ní àǹfààní kan àbágbára kan àbọ́lá kan àkọ́ọ̀mù sọ́lá wọn sí lọ́wọ́ lọ́wọ́ nínú àǹfààní ayé nínú ìdẹ̀kùn kó má jẹ ẹrú ó sì ní àlẹ́ àáfíà àǹfààní méjì àbí fi náà àwọn tá a bá ti bẹ́ẹ̀ àkọ́ọ̀mù sọ̀lá òun wà á zaka wọn yọ zaka àtàbá fún lágbára bẹ́ẹ̀ wà á mẹ́rú wọ́n mọ̀ wá sí àmú lọ́sàn lóru ẹ̀yìn ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run gbogbo àwọn tó súnmọ́ wọn wọ́n mọ̀ fà wọ́n wọ́n mọ̀ ta wọ́n wà náà hàn wọ́n á lè mú nǹkan wọ́n mọ pọ̀ fáwọn èèyàn níbi ìbàjẹ́ lọ́nà tá a máa ń gbà kọ́ bàjẹ́ tá a mẹ́nu bà wà lè láyà á fi bá fi kù mọ́ torí bẹ́ẹ̀ áyà ìjẹ́ ká mọ̀ wípé tí ẹ bá ń wá rántí ọlọ́run lórí ilẹ̀ àti lábẹ́ pẹ̀ ìgbà tá a bá ní síbẹ̀ mọ́ iṣẹ́ kan tẹ́yìn máa ṣe tí ó fi rántí ọlọ́run nílé nínú rẹ̀ iṣẹ́ yìí bákan náà mí ọ̀nà kan tó yẹn gbà rí ọ̀là láyé àtàkì àmọ́ ni nígbàtọ́ náà bọ́ wọn sọ̀rọ̀ bàánú Israel bàánú Israel wọ́n ti ya pọ̀ kí ti pẹ́ o ọ̀rọ̀ wọ́n fọ́ká ní Israel náà ni o bí i tán sáàsì nàgbà táwọn ànábì ọlọ́run bá fẹ́ lórí ayé tí wọ́n fẹ́ ọlọ́run ẹwọ ojú sẹ́rì ìdáwò lónìí nípa ìgbógun islam àti mùsùlùmí ẹwọ ojú náwó káàkiri ayé tí ó ti fara sí ojú kan dáadáa ni kò síbi tí wọ́n ti jẹ́kọ̀ọ́ ọlọ́run lórí ilẹ̀ ọmọdámà àwọn tí wọ́n rò káwọn nípò kan àbágbára kan láyé wọ́n sì rí gbogbo ẹ̀ wọ́n sì kàwọ́ gbéra mélòó ni Israel nínú nínú world map láti ká lọ́wọ́ kò pé ẹ̀sìn lè bàjẹ́ ọdún kan wà ìdí mo sọ yóò ti lé twenty five years torí pé ìgbógun ti Israel tí ìbá sànú ọlọ́run ẹ̀bá ìgbógun ti Palestine ẹ̀bá mọ́sùn gbọ́ pé nìkan jẹ́ Palestine mọ́ lọ́nà tẹ́gbà gbógun ti Palestine pàápàá jùlọ àdúrà sí àtọ̀ mọ́sálásí wa kẹta síbẹ̀ ní kúló ìṣẹ́ta àmọ̀ sí kúlù mọ́sálásí wà kẹta nù tó ń ná mọ́sálásí mẹ́ta fún lọ́lá jù láyé òun ló tẹ̀lé ti haramu mọ́kà àti haramu ti mọ́kà ti mọ̀dínà nínú ọlá ti kọ̀lá àtún bẹ̀ ibi tí ẹ̀ká máa di gbádà àgbà lọ́dún bá abẹ́ lọ sí kọ̀lá àtún bẹ̀ ní Darussalam tán pẹ̀lú Jerusalem náà pé Darussalam lọ́kọ̀ Jerusalem tó ìbọn bá ti yí ìkàkọ́dà ẹ̀ nímọ̀ ẹ̀ ní gbòòrò islam náà rẹ̀ bẹ́tìlẹ́hẹ̀m sọ bẹ́tùláhà bó so ó kò yẹ̀ náà tẹ́ bá ti yí tó ń islam náà ló ní bẹ̀yẹ tó tí ó yẹ kó máa yà ẹ̀ lẹ́nu israẹli ó sì máa gbógun ti gbógun ti palestine láti ọdún gbọ́rọ̀ yìí ká bírò yìí tí mo yìí kí sí lónìí nínú ramadan yìí tún sẹ́ẹ̀dì táwọn èèyàn kú rẹpẹtẹ nígbà tó ń tẹ sọ láti tàràwí nínú mọ́sálásí inú tí mo bá débẹ̀ ni pé ẹ wo bọ́lọ̀ ń sẹ́ pé yára nù Israel ẹ rántí ìkẹ́ tí mo ṣe fún yín bẹ́ẹ̀ náà ni àkíyèsí nípa ọ̀pọ̀lọpọ̀ aburú wọn àti bí wọ́n ṣe parun láti gbà náà lọ́hùn tí wọ́n ti ti jáde mẹ́lò ní ọlọ́run ní bàlámà náà sùn máa lùkìrù rèé sọ́tọ̀ làárọ̀ kùnú ń kàyí àìsọ́rọ̀ àkèdè àyà 155 nígbà tí wọ́n ń gbàgbé tọ́lọ́hún dáìran wọn létí ẹ̀gbẹ́ ẹ̀sìn náà ẹ̀bẹ̀rù ọlọ́hún ẹ̀tí pàlàpàlà lẹ̀ tí wọ́n ká fún àǹjáìnà nẹ̀dínà ẹ̀hánwọ̀n àlùkù àwọn tí wọ́n ń kọ̀ fáwọn èèyàn níbi aburú nìkan lálà direct message brand mú kà fún yẹn àwọn nìkan lárí dàlà وأخذنا الذين na بعذاب بئيس بما كانوا يفسقون أما أقول لهم أقرون àwọn náà lọ́sìtò wá pọ̀jù lónìí ọlọ́run ni òun tẹ́wọn púpọ̀ ẹtara àkẹ́bí mo dé fún táwọn náà sì ẹ̀mọ́ ọlọ́run sí ọdún tí mo sọ yẹn ní wọ́n pe ilé ìsí amótàn òun ó tún wá jẹ́ ní Ramadan báyìí náà nínú ọdún náà bá ti wà ní Ramadan nìyẹn táwọn wò báyìí láìpẹ́ gbogbo ibi ilé ló pọ̀jù ní ilé wálẹ̀ ọjà ní àwọn èèyàn kú lọ ní táwọn báyìí kéwà a lè mọ̀ táwọn èèyàn fi ń dáàbò bá ara wọn kàtàbọ̀ níwájú machine ẹni tó wọ́n prime minister kan ní 1981 nínú India mo sì ní àkọsílẹ̀ nínú magazine yẹn lọ́wọ́ ó ní ẹ̀dá fún ta ló ní sọ̀mọ̀ mi bí orí ọmọ adámà lágbàńlá yóò bá ti dàrú tẹ́ni tí ń ju katapọ́ọ̀tì níwájú madrigal ní lórí ilẹ̀ bàbá wọn ti ní gbogbo ààlà ló gbogbo ayé ló láàlà lónìí tẹ́mà ti wọlé ẹwọ́n ló ṣẹlẹ̀ nínú pa lọ́dọ̀ Nàìjíríà àti Cameroon lẹ́nu lọ́lọ́ yìí ló ààyè kan tó ń sọ pé nàìjíríà lónìí Cameroon lónìí láàrin ara wa kò níbi ẹwọ yẹ ní tó tọ̀nù kákó wá gbalẹ̀ ẹ̀mú Cameroon padà ẹwọ yẹ ní tó tọ̀fù nínú sójà nàìjíríà àti sójà àtàwọn náà orí ilẹ̀ kọ̀ọ̀kan ló ti láàlà lónìí a lè sọ pé níbi tí a bá ní development tàbá kà fún bẹ́ẹ̀ níbo wọ́n ti ń pa àwọn Palestine tí wọ́n sọ pé lórí orí ilẹ̀ ìjálẹ̀ ìjálẹ̀ pé ní ṣe kúdùsù náà àlà náà ló tún wà ẹ̀mí ti fẹ́ ẹ̀rùn bẹ̀ ìtàn pátápátá wọn rí wọn ká lọ́wọ́ kò ó túmọ̀ sí pé wọ́n jẹ wọ́n tí wọn náà ní nínú sábàbí téèyàn fi rí ọlà láyé tíyàn ti rí ọ̀la òun lè lè pẹ̀lú àyàtà àmúwà yìí àwọn tó parun nínú bàánú Israel ọlọ́run sábà bí ẹni pé a máa sọ pé ká pani láti ẹ̀ dáadáa kí ni dáadáa kí ó dáadáa ń pè ní dáadáa fún wa gbogbo tọ́lọ̀ báyọ́nú sí nínú iṣẹ́ àbọ́rọ̀ orí dáadáa àìdáa ní tọ́lọ̀ òyọ́nú sí nínú iṣẹ́ àti gbogbo nǹkan títí gbogbo nǹkan láyé kódà bó lórí jíjẹ àbọ́rí wíwọ́ san ìtọ́lọ̀ ń bá pè ní dáadáa ní dáadáa ìtọ́jùsẹ́ rẹ̀ pè ní dáadáa sallallahu alaihi wasallam ní dáadáa èyí tán máa sọ fún apẹ́ kò dáa òun náà ni ò dáa torí ẹ̀rọ àbí nígbàgbọ́ yé sí wípé èyí tẹ́ mi ṣe ipò mi tó burú bẹ́ẹ̀ àbí ìdáwàjọ gbà yìí ẹ bá ń sọ fún àwọn èèyàn nípa pé nǹkan kan ò bá tọ́lọ́ọ̀mù kódà kò sẹ́rì kankan tó tapà wọn náà wọn táwọn jọ ń ṣe tó ti bẹ́ẹ̀ náà á pe ẹ̀wò sí ìlànà tọ́lọ́ àti tànẹ́rì tọ́lọ́lọ́ òtàrà àríwò sọ́jà bóyá ẹjọ́ ń tó òfin ẹjọ́ ń ta ẹjọ́ ń rà lọ́nà kan tí ò bá tọ́lọ́ mu ó sì ti tẹ́yìn lọ́rùn àbẹ́ ẹjọ́ ń jẹ́ ara yín lọ́wọ́ ẹnìkan ó gba ten thousand yóò gba ten thousand yóò ná fifteen ẹjọ́ fẹ́ sọ fifteen náà ló tẹ̀ lọ́rùn àdúgbò tó tẹ́yìn lọ́rùn yẹn á gbé yẹ̀wò tó tẹ́ ọlọ́run ọba lọ́rùn tọ́lọ́run ní tilẹ̀ bínú sí ìta lè fi òsùn wọn dáadáa nìyẹn àtàìdá kìí tẹ́ ogun tó dáa lọ́dọ̀ tàwa ló dáa lọ́dọ̀ náà òun kí a bí ti mẹ́ta wá kàtà ìdá tó dáa lọ́dọ̀ náà remote control ọ̀rọ̀ yẹn ìdídá àfẹ́ rẹ̀ àtàjọ rẹ̀ inú ọ̀rọ̀ náà àmọ̀ràn náà ìfàlọ́lọ́wọ̀ tààrà àlùfàlà kò láti mà lẹ́yìn àwọn àyàtà àkàyí àbẹ́bí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ dáhùn sọ́là ní màrá àmì kò mú kárọ̀ fọ́lì ìgbà yìí ròbì yẹn ti sẹ́nu pàṣẹ nìyẹn àṣẹjẹ́ ló mọ̀ ọ̀bá pa wá nínú àwọn àyà tí wọ́n ti kà lọ ẹ̀yìn yóò tó bá rí nǹkan tí ò dáa nínú yín ó yí padà pẹ̀lú ọwọ́ ẹ̀ agbára ẹ̀ fàyínà ní ọ̀sọ̀tì tí ò bá sí nípò agbára tí ó yí padà pẹ̀lú agbára ẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ bábílìsà ó yí padà pẹ̀lú ahọ́n rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí ò lágbára àti padà pẹ̀lú ahọ́n rẹ̀ tàbí pọ́lìsì kó yí padà pẹ̀lú ọkàn rẹ̀ ìgbà wọn àwọn àmàtà ànájú tẹ̀lé sallallahu ta'ala alaihi wasallam ẹnìkan ò ní máa sàmúlò àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú ìpele bójútọ́ lọ́n ṣe tó kalẹ̀ àkọ́kọ́ pẹ̀lú agbára tá a ní ẹnìkan tí ò bá kápá inú ilé ayé àtọ́mẹ́ tọ́mọ́ tèbú ààrẹ kan àbí sẹ́nitọ̀ kan mọ́ láyé o torí náà bò tí mo fi ṣe wá àti lánàá níwọ̀n abẹ níwọ̀n alábòsí ló ń tọ̀ wọ́n wà ibi tó ní kápá sí ibẹ̀ dàrú wọ́n ti pọ̀ tó nǹkan bóyá ìmẹ́rin bóyá ìmẹ́fà ni àwọn ń bú ààrẹ làhàwọ́lá wà láfúwàtà ìlà ìlà ààrẹ tó jẹ́ pé bó tẹ̀ ẹ̀fẹ́ sí dáadáa gan pressure pọ̀ lórí ẹ̀ pé irọ́ ànígbà àwọn tó ṣáájú ẹ̀ ò débẹ̀ wọ́n dúró sí lọ́rùn ẹ̀mẹ́lẹ̀ tàbí ìwọ̀n tẹ́lẹ̀kẹ́ kò dúró sí ọlọ́run nínú ọlẹ́ àti lọ́dọ̀ ayé àtọmọ inú ọmọ tó ń jẹ́ pé ọlọ́gbọ̀n pé kọ̀wáàmù làwọn ọkùnrin jẹ́ tó sílé àkọ́kọ́ àbílé kejì bá tòrò àbílé kẹta mo fẹ́ mọ ẹjọ́bà àwùjọ jẹ́ mọ́tà home to home ni alámúlùbí màálùfù aláàdúnkà afẹ́ para wa láfẹ̀ẹ́ dáadáa afẹ́ kọ àìdá alámọ̀ ilé sílé nìyí tó bá ti yọ tó bá ti yẹjú mẹ̀yà ayé dídà ilé sílé ni but aburú tó wà ń bẹ̀ ní wípé aláṣẹ ẹnu ilé yẹn gangan tí ọlọ́run pè ní ọ̀wà yálà ó jẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí ó lè jẹ́ kankan lè sùn ilé yẹn ó ń bẹ̀ ń di láyà ti fẹ́ ń di dáadáa tọkọ gbógun tì tó sọ ní aláìdáa ọmọ níbi ọpọ̀ níbi tọ́mọ ti bẹ́ ṣe dáadáa tí ìyá àbó àbíbàbá tó gbógun sí tàbá jùlọ bí àlámọ̀rí ẹ̀sìn ibi tàbẹ̀wò pọ̀ sí nìyẹn o inú ilé tí wà sí owó direct tí wọ́n ti sàmúlò ẹ̀ kò tó nǹkan o inú ilé tí wọ́n yàn ọ̀rọ̀ yẹn dànù ló pọ̀ jù tó wá rí bẹ́ẹ̀ náà ó bà ní kò sí ìbàjẹ́ àtúwà ń bẹ lábẹ́ àwọn aláṣẹ kan báwọn tó wọ́n lágbára jù ní ilé káàkù lọ àwọn náà níjọba mọ̀tòlí ààrẹ sọ bí lítí wà lórí wọn tí wọ́n jà bẹ̀rẹ̀ lọ́jọ́ pẹ̀lọ̀ sí àmì tíjọba bá tanná tó dọ̀dà tó ṣe títì tó fa omi nǹkan kan gbòógì ń bẹ sáàbì ọjọ́ pẹ̀lọ̀ sí àmì báwo làwọn èèyàn ti rí báwo la ti ká ba la tún wọn lẹ̀ níbi dáadáa sí ó wà lókè sáà tí wọn lè dọ́gbọ̀dẹ̀ ọjọ́ gbọ́dà na à á sàmúlò bẹ̀yẹ ní orílẹ̀-èdè Saudi Arabia tí ẹrù pé ogun yẹn ní wà fún ṣùgbọ́n òfin ti mọ̀ pé bí ọwọ́ bá dé òun ẹsẹ̀kẹsẹ̀ lówó tẹ̀wọ̀n kó tó tẹ́wọ̀n bàbá ńlá yẹ oúnjẹ ta ní bẹ̀rù ìjọba tó dúró tòfin bẹ́ẹ̀ náà nìlú mi tó jẹ́ tó òyìnbó táwọn èèyàn sá lọ lónìí tí wọ́n wọlé sí tẹ́lù ní ògbóró tó jẹ́ tẹ́lù òfẹ́ gbóró nílùú náà kí ló fà á tó dẹ̀ tó rílẹ̀ rí mú ọfẹ́ orílẹ̀-èdè ilẹ̀ torí pé èyẹ̀wò tẹ́yẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ́dọ́kùn bá ti balẹ̀ kò ráyé lò tẹ́yẹ̀ yóò tẹ́ tí ń jẹun ẹ̀mẹ́ ẹ̀rí lójúmọ́ tó tó wá ń jẹ refreshment tẹ́ẹ̀kẹ́ yọ nígbà kan yọ tí bá ń gbé lókọ̀kan balẹ̀ wọ̀ láì kò ráyé lò tí bá ń gbé tí ó kọ̀kan balẹ̀ rádà kò rí ayé lò ẹni tí ń gbé mi tọ́kàn ti balẹ̀ tó ń jẹ rẹ̀ ò tó nǹkan ẹ̀dàpọ̀ ẹ̀mí wọ́n léèrè pé ta ló ń ta ní bá lójú nu wọn ẹni tí gbé mi ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n jẹ òwá tó nǹkan èdò bá rí ní jẹ yóò gbà pé ayé ti dá báyìí yàtọ̀ sẹ́ni tó yó ṣùgbọ́n wọ́n mọ̀ pé láàbí lè ṣẹlẹ̀ tó látọwọ́ ọmọ ádámọ̀ táwọn jọ ń pé at any time tẹ̀sígbà tá a jáde tá a sílẹ̀ fún wa ìlànà fíríọ̀mù padà kéèsì ẹlẹ́wọ̀n ní òjò inú ilé dáàbì sí mara wa náà lọ tẹ́lómi tó paná síta pé wọ́n lè fara gbé náà bá débẹ̀ nǹkan kan náà ní torí wọn tẹ́lẹ́wọ̀n lẹ́jọ́ kejì lábí yàtọ̀ ọ̀rẹ́ nìkan rajà ní supamákẹ́ẹ̀tì ní júdà ní júdà ní bàbí ó ti gbàgbé pé lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ sí ni ó ti gbàgbé pé òun ti dé ní ọ̀rajà tán ló bá wọlé lọ kò sì paná ọkọ̀ àrùjọ́ méjìlọ gbọ́kọ̀ ẹ̀ọ̀pá náà bọ̀ kò yọ kí lẹ̀ ọmọ jù fẹ́ lọ ó sì lọ sùn lọ́ wá padà látajú pé ẹ̀dáfin fóònù ó ti wọ ìlànà náà fóònù ó ti fáàlù tó wá ń pé òòlù òyìnbọ́kọ̀ kó wájú pàmákẹ́tì bó sọ ọkọ̀ nítáyà ẹ̀wọ́lẹ̀ gan bí ẹ̀rí bá mẹ́rin bèrè tàbí ọkọ̀ gidi kan lòun sísáàbí ìdílé yìí ó jọ́ràn àyàn lórí ẹnì wa bẹ̀rẹ̀ látòrí èdè tí mo ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ a ṣe ààrẹ níbi tọ́lọ̀ ń fi wá sí ààrẹ sí tolórí náà ààrẹ kan náà ló náà tí a fi òun náà léèrè bẹ́ẹ̀ náà lààrẹ táwa wà náà yóò alì ní ìkà ọlọ́run bá kọwàá láti pé wá mọ̀rọ̀ áàlàtì àti sọ́là ìgbẹ́lì mọ̀ pé ààrẹ ẹnìkọ̀kan wá lólé wa nìyẹn o pàwọn aráàlẹ̀ láti ẹ̀kí mọ̀ ti sọ́là wà sọ́bẹ̀rẹ̀ àlèyàn kó o ti ti lọ́lọ́run fi ní wà sọ́bìrì àléyà máa tẹ̀sí sùúrù lórí ẹ̀ o gbogbo ọ̀nà tọ́rọ wọn ti lójú jù bákan náà àdìsá náà ti tẹ̀lé àbíkí tó lọ sílé àdìs áyà mi sọ pé yáyọ àtẹ̀jì náà á máa ìlú mi ní òdodo kú wà ń kúta kún ẹgbẹ́ ìsára yín ẹgbẹ́ àbòbò wà àdìkùn àti fámìlì yín náà rọ kí náà bà àjò yín ọjọ́ pẹ̀lú àti torí pé iná náà wà kúrò àti náà sọ ìdìjà rọ èèyàn àtòkúta láti kò náà yẹn àwọn tẹ́ bá jẹ́ tọ́lọ́ ní ọgbọ́ tọ́lọ́ àìsọ̀lọ́lọ́ òtàrọ̀ sọ́nà wọ́n ni kúlùkùn rọ́ọ̀yìn gbogbo yìí ni a fún ní ìkàntọ́ wọ́n kúlùkùn mọ̀ sún a ti fún ní tọ́lá àbí eré rẹ̀ pátápátá àdáhùn tó wọ́n bọ́pọ̀lọpọ̀ léde òun ni kájọ mọ́ lọ́wọ́ ẹ̀kẹ́ lọ́nà tí ó tọ́ pẹ̀lú àwọn òbílẹ̀ dé èèyàn bẹ̀rẹ̀ láti inú létí mo sọ náà bá rẹ̀ létí lọ́hùn ìyàwó àtọmọ òsì lọ́hùn kò tẹ̀ kọ́kọ́ bá làákà ìlú ó fi hàn pé ẹ̀sìn yẹ́sí yẹ́sí ni bá rẹ̀ lé ẹ̀sìn torí kò bá làákà ìlú láì sí mẹ́rin kankan wá bóun ló ti bá làákà ìlú àábìlẹ̀ rẹ̀ fẹ́ látùn àbákẹ́lẹ́ fẹ́ nígbà níbi wákàtí márùn-ún fẹ́ẹ̀ pàjẹ́ ìyá ọ̀rọ̀ ọ̀dá ẹ̀sìn ẹ̀tún mọ́ra ájù ẹ̀tún fi ìnáwó ẹ̀tún fi sí lọ́wọ́ gbogbo táà ń sọ yìí ayé àgbọmọ òtẹ́ẹ̀lì lábẹ́ yìí ẹ̀yin lẹ́fẹ́ parun ni àbáwọn tó bá lóun fẹ́ là ókè àwọn lẹ́fẹ́ kí wọ́n parun lẹ́fi jọ̀wọ́ wọn lẹ̀ lẹ́yìn ká fi ń sọ láàlọ́mọ òfin ṣe wọ́n rẹ́yìn gẹ́gẹ́ mùsùlùmí òdodo wọ́n rán ọmọ ibi ìdìbò yìí wọ́n wọ̀ pé kò lè jọmọ yìí wọ́n lọ́mọ yìí rẹ̀ ó sì padà wájọmọ kò jọra wọn nítorí òfin bá làákà ìmú nìyẹn o eléyìí sì wọ́pọ̀ láàrin ẹlẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó nílé tó nílé tó jẹ́ ààrẹ níbẹ̀ wọ́n jọ̀wọ́ rẹ̀ lẹ̀ wọ́n wá ń gbé yúlìkì ìrìnàjò ara tọ́mọ bá yà sára ẹ̀ tó yàyàkúyà táàfì mọ̀ pé inú ilé ló ti gbòdó wọ́n gbé sórí olùkọ́ àwọn olùkọ́ náà lónìí ẹbí wọn àwọn tíkà apákan yóò mọ̀ bẹ́nu ìjókòó yìí ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta tó ń jẹ́ tíkà ní pàápàá jùlọ àwọn secondary school bóyá private àti ìjọba pàápàá jùlọ ìjọba yìí ẹ̀yìn wò pé nígbàtẹ́lì kan ti wà ní yunifásitì àwọn yunifásitì wọ́n torú àwọn ọmọ yunifásitì wọ́n lè àwọn yunifásitì wọ́n ti kankan ẹ̀yìn wọ́n pẹ́ nìkan wọ́n ti gbé wá bẹ̀ wọ́n pàdé ara wọn bẹ̀ ní bẹ́ẹ̀ bá tó àwọn ọmọ sẹ́kọ́ndì túlẹ̀ lónìí ẹ kàwọn ọmọ rí ẹ sọ pé Allahu Akbar níbi tẹ́ láàbí ibi tẹ́ ẹ̀kọ́ ojú sí nǹkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó tú àwọn olùkọ́ tí wọ́n ti tẹ́lẹ̀ kò tẹ́ rí sáyẹ̀ torí ibi wọ́n ti jẹun nìyẹn ó ti rí káàmù primary school káfíkún ṣùgbọ́n láti secondary school táwọn yẹn èèyàn ti bàjẹ́ tẹ̀ sáà pé jss3 òun ni àlápẹ̀ ní nígbà tí ó ti fi bí ẹsẹ̀ tí ó ti fi mẹ́ta mẹ́ta tẹ̀pẹ́ márùn-ún ní gbogbo ẹ̀ tẹ̀pẹ́ tó wà ní ẹsẹ̀ tí bá a tẹ́lú lọ́pọ̀ tẹ́lẹ̀ ẹ̀lúwà lẹ́gbọ́ bá àsìkò yẹn ó ti fẹ́ parí secondary school ó ti fẹ́ graduate ní secondary school form three náà ló dé three form four form five wọ́n parí tí ó bá ti wà ẹ̀ nígbà tí ó ti pè mẹ́fà àwọn fojú kéékèèké wò wọ́n ẹwà wọn ti nú ilé náà tó wà nú ilé wa tí wọ́n ń jáde tí wọ́n ń wọlé wọ́n ń jáde kódà nú ilé flat irú dẹ́ẹ̀dẹ́wò láburú ẹ̀wò pé gbọdọ̀ mọ̀ ẹ̀sìn níbo ló ti rí nǹkan yìí níbo ló ti àdọ́ọ̀sì nǹkan yìí náà kó tó wá pé ilé tó dojú kọra wọn lẹ̀ ń gbé ẹrù pé bá torí wọn rúpọ̀ àní wọ́n kàn wọlé lẹ́ẹ̀kọ̀ kan wọ́n jáde wọ́n wọlé láàrin ara yìí ẹ pé mo ló ti sàgbákò nǹkan ọ̀rọ̀ tí ń sọ àwọn ọmọ ti dàgbà lọ bẹ́ẹ̀ ó sì lè bọ́ tí ó jù àti tá a bá kè sára ọmọ àwọn sóòtú tí ó bá lè tẹ̀ kè sára àmọ́ sí òbí olóbìbí èyí ti dáwà gbé responsibility ojúṣe lé ẹlòmíì lórí pé òun ní ó bá ní sí òun ó mójútó tó ní fi ọlọ́run sọ fún ìwà tó a rí nínú àwùjọ wa látara jíjìnà sí ẹpa iná tẹ̀ dáadáa ẹpọ̀ fún wọn bí àríyàn tó pàdánù ìpele mẹ́tẹ̀ẹ̀ta tó ti sọ́lọ́ bá pèpè sí pé ìlà òjò ìdá sọlọ́lọ́ ìdárọ̀ sọ́lá ó lágbára àti ìlú padà gẹ́gẹ́ bí ẹni tó lórí ilé ẹlòmíì láwùjọ bí olùkọ́ olùkọ́ tẹ̀ ìdí méjì olórí ilé ìbìkan lólùkọ́ aláṣẹ lẹ́nu láti fọ̀rọ̀ yìí ìta padà ní láàyè ní ibi tí wọ́n ti gbà sí olùkọ́ wọn ò ní ìbádà pẹ̀lú ẹnu lẹ́yìnbà tí sọwọ́ ti bọ́ tán ẹ̀sùn àpótíyàn bá ti wà nípò pé ó ní nǹkan padà pẹ̀lú agbára ẹ̀ tí wọ́n ń fẹnu sọ ẹmọ̀ kó ti sàbòsí ẹmọ́ sí èlédì ìtẹ́ ìfẹnu sọ yẹn ẹ̀yìn náà sọ pé káàyè ó dópe lónìí tẹ́nìkan bá ti sọ ẹ̀wò má fi mú ẹ̀dẹ́rìn ọlọ́run fún lágbára adẹ́kọ̀ọ́ ló ní wọ́n ń fẹnu sọ ìfẹ̀sọ́lọ́ sí ẹ̀yẹ ni àbẹ́sọ́lọ́ fún láǹfààní àti fẹ́nu sọ̀rọ̀ tó wá dáadé tí wò wọn fún ẹ̀rí lágbájá pé ó ti rà èmi kan wò ràn yìí ó sì lẹ́nu ọ̀rọ̀ a máa gẹ níbo mi tí yóò lè sí ọ̀rọ̀ tí ò ní lẹ́nu ọ̀rọ̀ ibi tẹ́nìkọ̀ kan bá bá rẹ̀ kó kéèsì ọlọ́wọ́ bá mọ̀ ọ̀lá ọlọ́mọ̀ tó bá lágbára tòkè tó á fẹ́rẹ̀ sí mídù alábòsí ni o tó bá lágbára ti níjù tó wá sí méjì sàrẹ̀ pápátá alábòsí ni láyé tí ò sí eléjì bẹ̀ ó lágbára àti báwọn èèyàn sọ̀rọ̀ torí ẹ̀làwọn ẹni ọlọ́run ti fún ẹni kú ẹnu kódà tí wọ́n bá kàdáwò bẹ̀ ìmáàmù wo ni mo hàn lè mọ̀ nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin táàbí tẹ̀lé àwọn mọ̀dáìkùn táàbí ka síra wọn táàbí bẹ̀sì alẹ́hànábílà alìmọ̀lẹ̀kíyà ṣàfihàn àtẹwó ànàbíyà táyọ̀ kàdẹ́wò náà àìmọ̀ tàdámọ̀ àwọn tó ló àwọn nínú ìwé tí ìsì ìwé ẹ̀sìn encyclopedia orúkọ wọn àwọn tó náà láyé tí ò lè parẹ́ láyé òbí tán ni wọ́n máa ń tàjọ sílẹ̀ tí ó máa yà bí ẹ̀sìn ni wọ́n wọ́n hàn tó ní láàrin láta tó láyé níbi pé wọ́n tó tó pé ẹ lọ wà lẹ́wọ̀ ni wọ́n kàn ẹ lọ wo sábà bí ẹ̀ olójú ọ̀rọ̀ ni wọ́n sọ nígbà níwájú àwọn ọba olùkọ́sọ lọ́wọ́ aláyàkókò nàbí tí wọ́n máa mọ̀ wá bí wọ́n léèrè gbà mí pé ilẹ̀ fẹ́ sọ nípa àlámà yìí wọ́n ti àwọn náà ti mọ̀ lólo tẹ́lẹ̀ wọ́n ti ní ẹ̀sẹ̀ tí àwọn ìmọ̀ọ́mù yóò sọ nǹkan bí wọ́n ti sọ lọ́wọ́ àwọn ò ti sọ lọ́wọ́ ọwọ́ sì máa mọ́ ní kí ò lè gbé mọ́yà mọ́ àwọn tàbí ọmọ kéwọ́ka àwọn olùmọ́ka wọ́n sàlàyé ẹ̀fún wa lẹ́nì kan máa sọ pé Allah akọrù ọ̀wọ́ àdáwọ́ kalẹ̀ ó tẹ̀lé ànábì ibi eléyìí tọ́wọ́ sọ pé Allah akọrù kan tọ́wọ́ àdáwọ́ kalẹ̀ tó gbé ọwọ́ ọ̀fún rẹ̀ lé gbáyà báyìí èèwọ̀ tẹ̀lé ànábì ó sì lè jẹ́ ó máa má tẹ̀lé àbí kó sa láìmọ̀ tó bá jẹ́ láìmọ̀ ò lẹ́ gbọ́n torí pé ìmáàmù Málíkì kíkẹ́ ìsàpèjúwe ìmáàmù Málíkì ń bọ́ lébẹ̀ nínú àmọ́sọ bóòlù máa mọ́ ní kí ṣe bẹ̀rẹ̀ kó tó ní kí wọ́n ṣe wọ́n léṣe wọn ò ní gbọ́wọ́ láyà mi tó bá jẹ́ rọ́ọ̀lù ṣe bíbẹ́ ẹnu tàn àbẹ́nìkan wú ni tó nà tà nábì nìyẹn sallallahu alaihi wasallam sábà bí èyí tí máa mọ́ ní ìgbìmọ̀ ní sẹ́yìn òfin ṣe máa òun nìyẹn ọlọ́pàá àtàlẹ́kùn gáàsì fáwọn Muhammad sallallahu alaihi wasallam ìmáàmù àbọ̀ ànífà ńkọ́ àwọn tí ó tó wọn tẹ́kùn sáájú tèmíyà wọ́n wọ́n mẹ́wọ̀n bẹ́ẹ̀ náà ni mọ́mọ́ Abu Hanifa wọ́n na Imam Hanbal ọmọ mọ́dábọ̀ ànábílà àwọn tàbí lò náà tẹ̀lé lónìí tẹ́kùn mọ́dábọ̀ òun náà tẹ̀lé jù agáláṣe nígbà tí tó dòdó bá wà pẹ̀lú lami sílọ̀ ṣùgbọ́n àwọn tàbí lónìí ànábílà ni wọ́n wọ́n náà mọ́mọ́ wọ́n ní ẹ̀sọ́ tí wọ́n sọ wípé ẹ̀dá ni Kùránì kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ ní kìí ṣe hall kìí ṣe dọ́nà ń dà àmọ́ ẹ̀dá yàtọ̀ sí inú torí pé náà máa ti sọ bẹ́ẹ̀ yóò sì wọ́n ti gbé nǹkan yẹn kúrò níbi fífa àdà àti yíya ìròyìn tá a lẹ̀mọ́ náà tí ó lẹ̀mọ́ náà pẹ́kípẹ́kí ó ní ìgbàgbọ́n rẹ̀ fàyọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́nu kọ̀ọ̀kan wa lónìí wọ́n mọ̀ bí wá léèrè Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ẹni yóò tó bá gbọ́lọ́bà kọ́ àtijọ́ pẹ̀lú ìgbìyàmọ̀ nú yín fàlìyàkùn lùkọ́ẹ̀rọ sọ̀rọ̀ tó lóore ma bí ọ̀ wá lè sọ bẹ́ẹ̀ tó yẹ pé tí ọ̀rọ̀ ló ní òlẹ́nu ọ̀rọ̀ wà ó lè yàtù kí méjì òjíṣẹ́ ọlọ́jà ìfáwọn oníjà méjì sallallahu ta'ala sallam gbogbo àkàwé yìí abẹ́ pé ẹkọ́ àwọn ẹgbà wọn yàn nímọ̀ àti ẹgbà wọn yàn jù pé ẹ mọ̀ wà rè bọ́lọ̀hún ti làkalẹ̀ ẹjá jìnà tí wà láàbí bọ́lọ̀hún wá ti làkalẹ̀ òjíṣẹ́ ọlọ́run ti tẹ́mọ̀ pé mi ò mọ̀ kọ̀kọ̀ àti gbé ìdáyín ló gbé mi jáde ariwo ìdáyín mo gbọ́ bá wá bí léèrè pé kí ló fà á ó ṣe é ṣe kẹnu ẹnìkan mú lẹ́jọ́ kí n ṣe bóun ló jàre làkàwọ́dà wà lákú wọ́ta yẹ́ làbìlà dẹ́sùn bánà bí òun kọ̀kọ́ ló ara àti tẹ́mọ̀ lò nìyẹn o táwọn kan gbé igbá ìkọ̀kọ̀ kalẹ̀ báyìí ara ara ìdàkejì amúrùmàrù ara ní tẹ́sàn múnábìlì ṣe nù wọ̀yá múrùnà bìlì mú ìgbà wá sọ pé kò bá tọ́lọ́ mú òun gan làwọn ń pààyàn láti ẹ̀rẹ̀ ẹnìkan ti níìsì mílíọ̀nù mùsùlùmí nílẹ̀ Yorùbá yìí wọ́n lọ yẹ sẹ́wò ó sì láwọn tán lọ bá wọ́n ń gbìgbẹ́ wọ́n ń fi òògùn wọ́n ń rì wọ́n ń tokọ́ wọ́n ń fi mara mílíọ̀nù mùsùlùmí tí ń padà wá sí mọ́sálásí pé àlọ́ àkàn òtítọ́ ọlọ́run á sọ pé èèyàn méjì ìtọ́lọ́lọ́wọ́ lọ́sálà pé ariwo ìjà yín tọ́lọ́ ni ẹ̀sọ́ tó lé kọ́kọ́ mo ti lè bẹ́ bá fáláre torí tẹ́ ẹ bá sọ kí lọ gbé ààrẹ fẹ́lẹ́dì ọlọ́lọ́wù dára ọ̀sọ̀lá rẹ̀ ẹ̀nà kíákíá náà sáà rẹ̀ ẹ̀nà ó ní tí bá lè gbé ààrẹ pẹ̀lú tí ẹ bá sọ ó sọ ọkàn tó jáde náà wé lọ ẹ̀rú bàbà torí èyàn ní ẹnu jà méjì o níwà fún mọ́mọ́ fóun jẹ̀ jù ibi gbàtẹ́jọ́ bá délẹ̀ lọ́mọ lójú ẹjọ́ rú wọ́n wá ń mọ̀fà ẹni tó jà ọmọ fóun jẹ̀ ẹni tó ti sábà bí irúkèlúdò fi bẹ́ẹ̀lẹ̀ yóò mọ̀ iná pàtó ní tọ́lọ́m bá kó sí ìrọ̀kan sí máa lẹ àgbọ́yé tọ́lọ́m bá dé ẹlẹ́bì máa lọ bẹ aláàrí tó bá bẹ̀rù ọlọ́run láì jẹ́ fẹ́nìkan sí ìbá wọn dájọ́ kódà ó lè pè lórí fóònù lápùmọ́ bí inú ọ̀rọ̀ àná inú ló bínú torí inú wọ̀ tí èyàn gbà lọ́jọ́ gbọ́dọ̀ àti àárọ̀ ìyẹn tí èyàn bá fún láyé tó wá ti gbà sára ẹ̀ túká láyé eléyìí ó ti lọ ọkàn ó ti bínú ọ̀bàlẹ̀ pé mo ti sàtán rẹ̀ àwọn olùmọ́jẹ́ kámọ̀ wọ́n ní téèyàn bá lágbára àti kọ bàjẹ́ pẹ̀lú pé ó lágbára yàtọ̀ sí pé ó ti ẹ̀sùn rẹ̀ ẹnu lásán ibi tí ó ti bẹ̀rẹ̀ nìyẹn kò ní bọ́ síbi nọ́mbà tù tó a ní kó báyàn sọ̀rọ̀ lẹ́nu gbogbo tá ń sọ lẹ́nu ìgbà pẹ̀lú báwùjọ ti rí tó ẹgbẹ́ abálágbára àbí ìjọwọ́ àti lọ a ti yí padà akànwà sọ fún yí pé a ti yí ìjọba ìpadà ni àmẹ́ ní mọ̀tí wà sí ẹ̀ ojúbọ ìlú wá sí ní kí wọ́n lọ kò ẹ̀sẹ̀ bá rí mú bẹ̀ ẹ máa fọ abọ́ wa sábẹ́ òfin àgbìdájọ́ lẹ́ẹ̀ bá rí pẹ́yìn kankan bọ̀ ìlú mọ́ àwọn òkúta òògùn ti mẹ́ láti bọ̀ láti lọ gbé ó sì fọ̀ ní ó ti dá sí ibi tí ojú ti ti dá lákàn máa fún alábàárẹ̀ pé alúgbẹ́ fọ́lọ̀ bàbá kan ṣe ó ti tẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ bá kan látara pé mọ́sílù ò kọjú sí kíbílà ìgbìyànjú yẹn ọlọ́run kó tan àwùjọ ẹlẹ́sìn Islam tí wọ́n mú kátà àti gbàgbọ́ yẹn sọ lọ́run àti tí wọ́n fi àgọ́ yẹn sí lọ́run kò sẹ́ni kọ̀ọ̀kan wálé sàn rẹ̀ mọ́sálásí yẹn bàbá yẹn ti gbèjọ́ àti àti ètò bí wọ́n ti kọjú sí kíbílà mẹ́tọ́ ó nìkan lẹ́yìn wá àti ilé ọdún méjì mẹ́ta tí ò ti jẹ́ wá àti create awareness àwọn èèyàn ìgbàmójú ẹ̀ báyìí bá lo agbára tọ́lọ̀ òkun ebi kápọ̀jú sí ibi ọjọ́ ẹbí abẹ́gẹ̀rẹ̀ tó gbẹ̀dọ̀ ìgbà náà ní pé kí wọ́n ká mọ́ sí sọ láti dànù mọ́dáàbì mọ́ mọ́lì tí mo sọ yìí tẹ́ bá padà lọ kátírà wọn wọ́n lẹ́yìn tó bá wà nù gbó tí ò mọ́ kíbla kó kírọ́ọ̀sì ilẹ̀ báyìí ẹ̀gbẹ́ta bá ti cross ẹ̀ báyìí ó fún alórúkún mẹ́rin ọ̀kan kọjú síbí ọ̀kan kọjú sọ̀hún ọ̀kan kọjú síbí ọ̀kan kọjú síbí níbi tí cross yẹn ti papọ̀ wọ́n ní kó ti sọ láàbù mẹ́rin kó ti sọ láàbù zóòrù mẹ́rin ọ̀kan kọjú sí fúlà mẹ́ kẹ́ẹ̀lẹ́ máa bí kíbílà lágbára dé àwọn olómìnir sì kan ní máa wọ́n kà ní máa tẹ́ bá ń sọ fún ìyàn pé bọ́lọ̀ ń ti fẹ́ nì áàdà owó láńtù à ń pa náà tẹ́ dáadáa nìyẹn ìgbé yóò ti jèrè láyé àtàlìkì àmà akara tẹ́ ó lè jẹ́ pé bàbá ẹni kọ́ wọn ẹni tí táwọn jẹ́ bàbá ẹ̀ náà bàbá rẹ̀ náà jẹ́ náà mú bẹ̀rẹ̀ wọ́n yìí tí bàbá tẹ́ náà sínú nítorí fóònù àti gbogbo àwọn tó ti lọ́tọ́ ti sọ látòmí tí wọ́n lè jèrè ọ̀tọ̀ ni tí wọ́n sọ fún ọ̀tọ̀ ní táwọn mọ̀ nínú gbọ́nà kan tó bá látọ̀dà àbúdà ó ní àríkà mẹ́rin sọ̀lọ́lọ́rù dáàrọ̀ sọ́là òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ó ayé tó bábà ní Israel òní rọ́jù yálùkọ̀ rọ́jù ní wọ́n mọ̀ ara wọn mọ̀ ọkọ̀ pé ìsáfìlà bẹ̀rù ọlọ́run ọkùnrin wọ́n dẹ̀ àmà àtàfihà títẹ̀ ìpínlẹ̀ òbátọ́lọ́mù bàánú ìsìnàílà mú tó padà sí ẹ̀wọ̀n títọ́ ìpínlẹ̀ òbátọ́lọ́mù wà nínú náyà hélò lákọ̀ọ́tọ́ o bẹ̀rù ọlọ́run fìsílẹ̀ ẹ̀dàkùn orí ẹ̀díbẹ̀ sí dáadáa tó sí dáadáa ó sí dáadáa ẹ máa wọ́n gbìtọ́rọ̀ lọ fún mọ̀ ẹ̀kọ́ òmìnira lè gẹ̀ yọ́ wà á bá ń tọ̀ ń pàdé nígbà míì bóyá ọ̀la àbọ̀túnla àbọ̀tẹ̀ sí ń bọ̀ fàlàyà náà wò ó dáadé kí á yàn fún náà kí ìlà owó wájú ẹni ìlà owó apá ìlà sílẹ̀ sí àwọn òjòjò ọmọ ọjọ́ ẹ̀kẹ́ onítọ̀ àwọn òfin palapàlá lẹ̀ ẹ̀tújọ tó pẹ̀lú jọ nájú ẹjọ́ ń ṣàwàdà ẹ̀tújọ ń jẹun ẹjọ́ ń mu ẹjọ́ ń lọ́rin àjò ìmọ̀lẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹyẹ ìyẹn ni pé ẹ̀ẹ̀mọ̀ ìyẹn onípalapàlá lódì lódì wọn tọlọ́hun tí ò ti sáà ti fi ilẹ̀ yẹn tó wá ti tọlọ́hun lẹ̀ ẹ̀ẹ́dọ̀rọ̀ rẹ̀ tímọ́tímọ́ ẹ máa yan olùkọ́tọ́lọ́run lójì níwọ̀n bá bí tí ó ti ń pọ́tọ́lọ́run ẹ má sọ pé ẹ ti sọ fún wọn lásán ó wà nínú kàbíyàn kì í kó oríire bọ́mù èèyàn ní tipátipá pàlámà fáàlù láàrin nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ ọlọ́run pẹ̀lú bàbá ọdún yìí bìbà lọ́dọ̀ dákan wọn rú wọn gbọ́ra wọn yé mọ́ لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم نصف الميلة ترى كما هي 78 àwọn tí wọ́n ṣe kèfèrí náà pọ̀ tọ́lọ́nù bá ní Israel ọlọ́ni mo tẹ́bi lé wọn aláàrìsáàlì Dáúdù aláàrì Dáúdù aláàrì Israeli wọn wà ní sàtìmọ́ra ní sọ ọmọ ríàmà tí wọ́n pè lọ́lọ́run kìí torí ànábì kan náà ti pèpè ọkọ̀ ti pẹ̀lẹ́ pẹ̀lú ní mùsùlùmí ibẹ̀ tó nǹkan ọ̀tọ̀ náà wà lópọ̀ mẹ́ ibẹ̀ ti lára nísì ẹ máa wo bíbélì o ẹ máa wo ó Israel ẹ lọ kàyè sí pẹ̀lú bíbélì kẹ ọlọ́lọ́ ti ń pè wọ́n ẹ̀kọ́lọ́ bá mọ̀ ń pè yàn ọlọ́mọ ń fẹ́ràn ń tọ́mọ̀ ni ọlọ́mọ rẹ̀ sànú ń tọ́mọ̀ nínú bíbélì ó Israel ẹmọ òtọ́lọ ẹlọ́kayé láti rẹ̀ níparí ẹlọ́ka yáàbà ní Israel ẹ̀yin ọmọ Israel ẹ̀yin ọmọ Israel ẹlọ́wọ́ yí èpèyẹ nínú àlùkùrán láti rẹ̀ níparí síbẹ̀síbẹ̀ òòbọ́ tó jóyàn ọlọ́run wọ́n láyé rú lọ ní ìjọba olómi ọ̀tá ọlọ́rọ̀ láti láàrin

tí àmì kan bẹ ní gbangba wájú wọn àbí pàpọ̀ wọn fi ń dá wọn mọ̀ pọ̀tọ̀ ọlọ́ọ̀ni àmọ̀ súnmọ́ wọn bàtíńtà táà lé wọn tọ́lọ̀ sọ́rọ̀ sọ̀rọ̀ wọn ó yẹ ká wọn látara bẹ́ẹ̀ tí lọ́dọ̀ ọ̀tọ̀ ó gan àmàrí lọ́dọ̀ ọ̀tọ̀ ó súnmọ́ kó mọ́ gbọ̀ntọ̀ lọ́hùn ìdí fẹ́rẹ̀lẹ̀ ń fún yẹn ẹ̀ ní gbógun ti pátápátá ni àǹfààní kékeré àtúbà tọ̀lọ́lọ́ la fi ń ká ń sọ fún ọmọ sí ìgbọ́ ẹ́fẹ́lẹ́ ìwúlẹ̀ yálà ní ẹbí bí ṣe ìsìláàmù ni kí ò dúró lélé tí ó ń ṣe pálapàla bọ́yọ́ ń ṣe bọ́ òun yẹ sẹ́wò ń hu àmúlọ́dìkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń ta tẹ́tẹ́ gbogbo kápítà ẹlòmíì àrọ́ọ̀mù ni torí kò sí sẹ́mi lẹ́yìn tẹ́tẹ́ bàbá àjẹ̀kú àti lójọ bẹ́ẹ̀ kí ní kan nàìjá nàìjá nàìjá kò ní sẹ́mi kìí ṣe pé ń ṣe léyìn ó tún wọ́n ń ta kíni tí wọ́n ń tẹ̀já àrí ń dáhùn gbogbo ẹ̀ látòkèdè lẹ̀ gbogbo bí wọ́n tẹ̀lé látòkèdè lẹ̀ òsì mi wọ́n lẹ́nìkan ìfẹ́ dápọ̀ ní ọ ní ẹ̀ ń pẹ́ ọtí òdà ọtí òdà á sì fún ilé owó ọtí ẹ̀ náà ọtí àdé òdà oríwọn máa bí oríwọn mú àti ń lọ ọmọ sáàgbà rẹ̀ ní bá wíyẹ̀ ọgbẹ́ wọn sí náà là ń fún yí ibi tá ti ń pa ó náà nù oríwọn máa bí oríwọn mú ìjọ náà rẹ̀ ẹ̀kọ́ mọ́ délẹ̀ mọ́ kò sí ẹ̀kọ́ wọn máa lọ ńgbà tí ò sí ìfọ̀sílẹ̀ náà pété ẹ bá ti fọ̀sílẹ̀ tó bá ti dọ́nà tí kódà ti bá ń ta ilé tí ń talẹ̀ tí ń ta ọtí mo fẹ́ ti bá tó wá fún yí táwọn àbá àbá sọ pé kò rí bẹ́ẹ̀ máa kó jẹ ń talé ń talẹ̀ ó tọ́ kéèyàn talé ó tọ́ kó talẹ̀ ó tún wá ń tọ́ sí ẹ má gbowó ẹ̀ ẹ má gbowó ẹ̀ tó ń ti pé ó ní bísínẹ́sì ní ìtòsí halal ẹ má gbowó ẹ̀ èyí ó ti ń kílódé ẹgbà ti lágbájá ọ̀rọ̀ títà ń bá yín lọ́fẹ́ sí ìpínlẹ̀ náà ni àpèjúwe nìyẹn ẹni tí ó ń fi owó kan lẹ̀ nínú ìsìn lọ́hùn tó yẹ pé iṣẹ́ rẹ̀ sì máa òṣìṣẹ́ ìjọba lápèjúwe ilé ní ń nita ilẹ̀ ní nǹkan kan ní púpọ̀ di èèyàn ìgbẹ́ ti hàn ipe ìtọ́lọ́wọ̀ fẹ́ ní onílé ọtí onílé tẹ́tẹ́ tó yẹ ó tún lọ́kọ̀ ti ń tà pọ̀mọ́ ti halal bí ìgbà tí ẹlẹ́dẹ̀ mọ́mọ́ lù báyìí àbí ó tẹ́ẹ̀tẹ́ kó jẹ́ pé màálù lára ẹmọ́ rò mẹ́ ẹ̀dìnà sí tó dúdú tàbí ọlọ́run bá sùhánà ọ̀tàhálà tọ́lọ́run lọ àwà ìdí sábà bí táwùjọ yóò fi tòrò èsì mo tẹnu mọ́ lánàá ní kúrò àtàlẹ́nà nìyẹn kọ́lọ́run lọ wọn sábà bí táwùjọ yóò fi tòrò kódà ẹnu àwa tá a wá sí fúnmà yìí táà bá ti tẹ olóore táà gbàgbọ́ yí ọ̀rọ̀ yìí yóò reflect positively láwùjọ bá àdépọ̀ tó nǹkan yìí

àmọ́mà rọ́bìnà subhanahu wa ta'ala wọ́n bí wálé lọ́dọ̀ ọlọ́wọ́ kámọ̀ gbé àkọlé yẹn síwájú tó ti bá bí ní kí mo fẹ́ wí yóò mọ̀ fún wa sí yóò mọ̀ fọ̀ wá mọ́ yóò mọ̀ screen wọn yóò dámọ̀ yẹra wá wò à nímọ̀ rọ̀pá àti mọ́ tó ní èrí pọ̀ lára wa gan ọmọkọ̀ mọ́ta sàtúnṣe wa àkúnnù mọ́ta sùnmọ́rún واستغفر الله تعالى لي ولكم انه هو الغفور الرحيم اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإنسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون